إن الحمد لله نحمده حمدا يليق بجلاله وعظيم سلطانه اللهم لك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا ونصلي ونسلم على أفضل الخلق وحبيب الحق محمد بن عبد الله وعلى آله وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba àtọrọ àlékún ìkẹ́ àti ìyẹ́ fún ọjísánlá Muhammad àlékún ìkẹ́ ọlọ́run àti ìjẹ́ rẹ̀ kí wọ́n bá òjíṣẹ́ náà àtàwọn ọ̀rẹ́ rẹ̀ àtàwọn aráalé rẹ̀ àti àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ ti di ọjọ́ gbẹ̀ndà kìyàmà kí ọlọ́run ọba kí wọ́n sá ìkàwá kún wọn. lẹ́yìn nàbí idhnillahi ta'ala lẹ́yìn fífi ìjókòó tì tí a fi tì ní ọ̀sẹ̀ tí ó kọjá a ó tẹ̀síwájú bí idhnillahi ta'ala <clears throat> láti orí hadithi ẹlẹ́ẹ̀kẹtàlá ni alhadithu thalith ashar wani an abi hamza anas ibn malik radiyallahu anhu خادم رسول صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه رواه البخاري ومسلم حديثي مباي بواري لا تدو أبو حمزة أنس بن مالك رضي الله عنه أنس ọmọ Malik kí Ọlọ́run bá kí ó yọ́nú sí i kọ́ọ̀dìmí rasulillahi sallallahu alayhi wa sallam ó jẹ́ ẹni tí ó máa ń ṣe hídímà fún òjíṣẹ́ Ọlọ́run sallallahu ta'ala alayhi wa alayhi wa sallam wọ́n ní Anas nígbà tí òjíṣẹ́ Ọlọ́run wọ ìlú Madina gbàrà tó ti ṣe Ọlọ́run ọba dé ìlú Madina wọ́n ní mama Anas ìyẹn ummu sulaim ummu anas lọ sọ́dọ̀ òjíṣẹ́ ńlá muhammad sọ̀sẹ́lẹ̀ mọ́ni ya rasulallah innabni hadha yuridu an yakhdumak ó ní ìrẹ́ ìrẹ́ ìrántí ọlọ́run dájúdájú ọmọ mi yìí ó fẹ́ máa ṣe hídìmá fún ọ ìyẹn ni pé ẹni tí yóò máa mú gbá máa wò fún òjíṣẹ́ ńlá muhammad anabi sallallahu alayhi wa sallam láti ìgbà tó ti wà ní ọmọ ọdún mẹ́wàá ìní òjíṣẹ́ ọlọ́run ti wọ ìlú madina bẹ́ẹ̀ náà ni ìní ìyá rẹ̀ ti fà á lé òjíṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ pé kí òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam kí ó máa rí anas kó máa rí yẹn náà níṣẹ́ anas yìí ó lò ọdún mẹ́wàá pẹ̀lú òjíṣẹ́ la muhammad sallallahu alayhi wa sallam yẹn ni pé ó ṣe hídímẹ́fọ́ òjíṣẹ́ ọlọ́run ọba títí tó òjíṣẹ́ ọlọ́run ọba fi sí pọ̀ padà radiyallahu ta'ala anhu wa arda ń bẹ nínú àwọn tí ọlọ́wọ́n bá fi wíwà pẹ̀lú òjíṣẹ́ ọlọ́wọ́n ọba kẹ́ ó dẹ̀ wà nínú àwọn tí wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ ìmà látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam nínú ìròyìn kan Anas sọ wípé ní àárín ọdún mẹ́wàá tóun lò pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run yìí sallallahu alayhi wa sallam olóòjíṣẹ́ ọlọ́run ò sọ fóun rí nípa nǹkan kan tóun ṣe ibi kí ló fà tóun fi ṣe àbí nǹkan kan tóun ò ṣe kí ló fà tóun fi ṣe sallallahu alayhi wa sallam. ó ní látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó ní òjíṣẹ́ ọlọ́run sọ wípé la yu'minu ìmánì ẹnì kọ̀ọ̀kan yín kò ní í pé torí pé dúdú tá a lè tú tá a fi là náà nù òun náà sì ní dúdú tó bá ṣẹ̀rí àmú tá a bá tu ní la yuminu ahadukum ẹnìkan kan yóò ní ní ìmánì wàhálà wà nù torí pé ìfẹ́ tó ń bọ̀ lẹ́yìn rẹ̀ kì í ṣiṣẹ́ kékeré ni ṣùgbọ́n gbogbo àwọn ààyè tí àtẹ̀rí lápùzù ṣẹ̀ríà tó lé ìmánì jìnnà àwọn olùmọ́ni kì í ṣe nafiyun lil kamal innama huwa nafiyun lil kamal walaysa bi nafiyin li asli iman kì í ṣe pé ó lé ìpìlẹ̀ ìmánì yẹn jìnnà ni bí kò ṣe pé ó lé pípé ìmánì jìnnà. ìyẹn ni pé ní èèyàn ò ní pé bíi la salata bi hadrati ta'am oúnjẹ ti délẹ̀ ebi sì ń pa yẹn ṣùgbọ́n yẹn wò pé níbi èmi ṣe ń pa tí máa ní kí n jẹun tí bá jẹun sẹ́yìn nílé dìde níbi tí mo ti jẹun gbogbo kírun náà kó wá kírun tán ni ó máa ṣe torí ìdí náà lọ́jọ́ pé tásìkò òórùn bá tó oúnjẹ délé lásìkò tí ó bọ́ sí àsìkò òórùn àní Muhammad sallam ní ká kọ́kọ́ ṣe kí ni ká kọ́kọ́ jẹun. wọ́n á ní kódà gan kò sí ìrun fún ẹni tó kírun lásìkò tó ń jẹ ti délẹ̀ tẹ́mi rẹ̀ sì wà ń bẹ̀. tọ́yì ti délẹ̀ mí yẹn sì wà ń bẹ̀ ìyẹn wá kírun kí ni ìdájọ́ ọ̀run rẹ̀ sáà ní kó tún un tì ní pé la salata kamila irun rẹ̀ ò kún irun tó kí yẹn irun náà ò pé bákan náà ní bíbá yìí la yu'minu ahadukum ìgbàgbọ́ ẹnìkọ̀ọ̀kan yín ò ní pé ìyẹn ni pé ìmánì yín kò ní jẹ́ ìmánì tó pé àyàfi hatta yuhibba li ma yuhibbu li nafsihi títí tí yóò fi jẹ́sí pé ẹ ó nífẹ̀ẹ́ sí fún ọmọ àyà yín ma yuhibbu li nafsihi nǹkan tí ẹ nífẹ̀ẹ́ sí fún ẹ̀mí ara yín. ìdí yẹn nífẹ̀ẹ́ fún ẹ̀mí ara rẹ̀ yẹn ó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ irú rẹ̀ náà fún ọmọ àyà rẹ̀ kódà gan ẹ̀rí pé ànábì ò sọ wípé hatta yuhibba li nafsihi ma yuhibbu li akhihi ànábì ò sọ pé títí tí ó fi nífẹ̀ẹ́ fẹ́mi ara rẹ̀ èyí tí ó nífẹ̀ẹ́ fún ọmọnìkejì rẹ̀ ọmọnìkejì yẹn ló kọ́kọ́ tì síwájú ìfẹ́ dáadáa fún ọmọ àyà rẹ̀ yẹn lànà yóò kọ́kọ́ tì síwájú hatta yuhibba li yóò nífẹ̀ẹ́ fún ọmọ aya rẹ̀ máa yuhibbu li nafsihi nítorí náà bá nífẹ̀ẹ́ fún orí ara rẹ̀. àwọn olùmọ̀ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé nípa hadithi nínú ẹ̀kọ́ tí ẹ̀sìn Islam kọ́ wa òun náà ni nínífẹ̀ẹ́ ara wa nínú hadithi mi anna muhammad sallam ó ní ǹjẹ́ òun ò ní fi mà wá nǹkan kan tó jẹ́ pé tí a bá ṣe torí pé inú hadithi yẹn ó ní àní wà lìjánná àyàfi lẹ́yìn ìgbà tá a bá ṣe kí ni tá a bá nífẹ̀ẹ́ ara wa ó wá ní òun ó kọ́ wa ní nǹkan kan tá a ṣe tá a fi nífẹ̀ẹ́ ara wa nínú àdìsí yẹn ẹ̀kọ́ tẹ́tù sí ọlọ́run ọba kọ́ wa táàtì ní ìfìyà ara wa ọ̀hún náà ni ìfṣáó asàlám mi máa sálámà láàrin ara wa nínú àdìsí mi òṣìṣẹ́ ńlá Muhammad sallam ní máa sálámà sí àwọn èèyàn àwọn tó o mà àtàwọn tó o ṣe kíni àwọn tí o mà àwọn àdìsí gangan fi hàn wípé nínú àwọn àpẹẹrẹ kìyàmù sáà nínú àwọn àpẹẹrẹ ìgbẹ̀yìn àsìkò òun náà ni kó jẹ́ sí pé mo mọ lágbájá ó mọ̀ ní nìkan náà láàmú sálámà síra wa. ẹni pé tí n bá mọ àyàn kóun náà mà ní one on one tí wọn ti dé mo pé mùsùlùmí ni ìmọ ní mímọ wa èyí sálámà ilé ìbẹ́nu àwọn àpẹẹrẹ ìgbẹ̀yìn ayé nítorí náà ẹ̀sìn Islam kọ wa ilé kí ní ara wa. torí pé ìjẹ́ ọmọ àyá tó wà láàrin ara wa gẹ́gẹ́ bí mùsùlùmí òun náà ni ìjẹ́ ọmọ àyá tí ó ṣẹ́kù tó yẹ sí pé lẹ́yìn ìgbà tí tá bá jẹ́ ọmọ àyá tán láyé ìjẹ́ ọmọ àyá yẹn náà ni ó ṣẹ́kù tó bá di jẹ́ ọgbẹ́ni alkiyama ìjẹ́ ọmọ àyà ti ìmánì òun ni ó ṣẹ́kù nítorí náà a fẹ́ kí a ní ìfẹ́ ara wa ilé ìbàjẹ́ ti dé nínú ọ̀pọ̀lọpọ̀ hadith anabi muhammad sallam ó ṣe ilé wọ̀ fún wa àwọn tí ó ṣokùnfà kí a ṣe kíni ká kórìíra wa àwọn tí ó ṣokùnfà ká kórìíra wa nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ hadith anabi muhammad sallam a ó rí i pé ó ṣe àwọn nǹkan wọ̀nyẹn ilé wọ̀ fún wa. àwọn olùmọ́ni hadith yìí ó ń kọ́ wa wípé. ọ̀ràn yẹn ni kí èèyàn kó nífẹ̀ẹ́ fún ọmọ àyà rẹ̀ ntí ó bá nífẹ̀ẹ́ fún rí ara rẹ̀. wọ́n ní nítorí wípé lílé ìmánì kúrò lára ẹni tí ò sí ròyìn yẹn lára rẹ̀ ni ń sọ̀rọ̀ ìlú fà á tí a fi lé yímánì jìnnà sí ẹni tí kò bá ní irú ròyìn wọ́n ní bákan náà nínú hadithi yìí ìkìlọ̀ ń bẹ nínú ẹ̀ nípa ohun tí a ń pè ní alhasad nípa ohun tí a ń pè ní alhasad àwọn olùmọ̀ wọ́n ṣe àlàyé tó pọ̀ nípa hasad wọ́n ní àwọn apá kan nínú wọn ní òun náà ni tamanni zawali ní ni'matil ghaib kí n máa gbèrò kí ìdẹ̀ra kan tọ́lọ̀ ń ṣe fún ẹlòmíì kó bọ́ máa lọ́wọ́ kódà bí ò wá sọ́dọ̀ ọ̀tẹ̀yà eléyìí ni wọ́n ń pè ní hasad. Sheikhul Islam Ibn Taymiyyah òun ní hasad òun náà ní kẹrọhíyẹtù ma an'ama Allahu bihi ala al-ghayr kíyàn kórìíra nǹkan kan tọ́lọ́hún fi kẹ́ ẹlòmíì kíyàn bá ti kórìíra níma kan tọ́lọ́hún ṣe fún ẹ̀dá rẹ̀ ẹnìkan nínú àwọn ẹ̀dá rẹ̀ ẹnitọ̀hún ó ti ní sífà hasad hasad yìí ń bẹ nú àwọn àrùn ọkàn tí ó ní agbára hasad wọn náà ló bàtà àwọn yahudi tí wọn fi ṣe kíni tí wọn fi gba anabi muhammad sallallahu alayhi wa sallam hasadan min indi anfusihim gẹ́gẹ́ bí hasad bó ṣe kọ́ dí wọ́n mà yàrìfúnahu kàmá yàrìfúna abìnà ọlọ́wọ́n bá ní wọ́n mà torí pé àwọn yahudi àwọn yahudi kò sẹ́ni tó mọ ìròyìn òjíṣẹ́ ọlọ́run tuntun wa sallallahu alayhi wa sallam ọlọ́run ọba gan sọ wípé ni wọ́n ti dá àwọn ọmọ wọn mọ̀ bẹ́ẹ̀ ni wọ́n dá òjìṣẹ́ ọlọ́run ọba mọ̀ kódà gan síwájú ká tó gbé e dìde ni wọ́n ti dá mọ̀ ṣùgbọ́n àwọn ìròyìn tá fún wa nígbà tí ẹni tó ní àwọn ìròyìn náà tí a gbé jáde tá a gbé hàn sáyé hasadan min indi anfusihim nítorí kèéta ọkàn wọn wọn kọ wọn làwọn ní tí wọ́n àwọn tá gbogbo ló pé sí i la ṣùgbọ́n àní a ṣe wá tẹ̀lé ànábì kan tó in tó sọ àwọn yahudu nù lọ́jọ́ wọn àná hasadu pé anabi yẹn ò jáde láti bo látara wọn ìṣe ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà lóde òní Arabia kìí sì di wa ni nínú àwọn àrùn tí ń bẹ lára wa lónìí wọn náà ni wá wọn ní ọmọ kan ọmọ kan ṣe ó ṣe ó ṣe kan kan wọ́n ní ọmọ kan wá ó náà pé ah masha allah pé ẹni yìí ó pé ojú òṣùwọ̀n ní ṣùgbọ́n yorùbá ni ṣùgbọ́n yòó yẹn ni pé àléébù kan bẹ lára rẹ̀ tòun ti pé pójú òṣùwọ̀n nínú mọ̀ yẹn ṣùgbọ́n ọmọ yorùbá ni eléyìí ìgbẹ́nu àwọn àrùn tí ń dà wá láàmú lóde òní òun náà ni èdè wo ni èdè rẹ̀ taba yanjú tètè tán a tún á fọ sí wẹ́wẹ́ ọmọ àlúwò ni <laughs> ọmọ ìlú wo ni sọmọ Ògbómọ̀ṣọ́ ni torí pé ọmọ Ògbómọ̀ṣọ́ tí ìbá ti sọmọ Ògbómọ̀ṣọ́ kò ní ti lè mọ́mú fún <laughs> wa àní kírun yìí ni fọ́wùdọ̀ fọ́wùdọ̀ yà subhanallah fọ́wùdọ̀ so jahiliya tẹ́kì islam wá láti parẹ́ láì jẹ́ sí pé afura àwọn revival ẹ̀sìn islam ló ní ètò kí regardless ẹ̀yà rẹ kọ́lọ̀ rẹ status rẹ kí gbogbo yín tò nínú sáfù kan náà kí a dájú gbàlẹ̀ kíbla ẹ̀sìn islam ló lẹ́tọ̀ yẹn ó wà ní pé gradually láì jẹ́ sípò àfúrá láì jẹ́ sípò àfúrá jahiliya yẹn à ń modernize yóò ti wá di pé níbẹ̀ nú àwọn aburú tí ó yẹ kí a sọ́ra fún lábẹ́ díìnì díìnì kò sí láì fi nínú kéèyàn jẹ́ mẹ́mbà nurudin sẹ́yìnsì ṣùgbọ́n nígbà tí yẹn bá ń jẹ́ mẹ́mbà nurudin yẹn kí ló bá ti fi ń jẹ́ mẹ́mbà nurudin torí pé platform kan ni láti láti fi ṣiṣẹ́ fún kéèyàn fẹ́sìn torí pé nígbà tí àwọn èèyàn kan sara wọn jọ lábẹ́ orúkọ tó ń jẹ́ nurudin yẹn ìlóṣokùnfà kí mọ́sálásí táwa jókòó lábẹ́ rẹ̀ lónìí kó ṣe kí ni ó wà níbẹ̀ ṣẹ́ẹ́rì gbé nǹkan dáadáa ni ṣùgbọ́n lásìkò tá à ń ṣe yẹn á sọ̀ra fún gbígbé asọ̀bíyà wíwa asọ̀bíyà mari ẹ̀yàmẹ̀yà wíwà mari. lábẹ́ bẹ́ẹ̀. àwọn nǹkan tá à ń rí lóde òní lábẹ́ àwọn ọlọ́kan ọ̀jọ̀kan àwọn ètò tó jẹ́ sí pé a ó lọ rí i pé nǹkan kan ni tí wọ́n ń forúkọ ẹ̀sìn Islam ṣe ṣùgbọ́n àwọn ọmọ ìlú kan ni wọ́n wà ń bẹ̀ àwọn tí wọ́n ń ṣe ó yẹ kó bira wọn léèrè pé ṣé nítorí ẹ̀sìn làwọn fi ń ṣe ń tòótọ́ kí ló dé òfin sọ́mọ́ ìlú mi láàánú Islam ti wọ́n rí kírere tí ẹ̀yin fi gbọ́dọ̀ ní tiyín lọ́tọ̀ bóòlù islam àwọn tẹ́ẹ̀jọ́ ń ṣe tẹ́lẹ̀ bóòlù lórí ṣé wọn ṣe mùsùlùmí má ni ẹ ti discover pé wọn ṣe mùsùlùmí má torí náà ẹ̀yin ni mùsùlùmí ẹ fẹ́ lọ ṣe tiyín lọ́tọ̀ so àwa ń fi àwọn nǹkan wọ̀nyẹn kí kí sì ló fà á ìtàn rẹ ni jẹ náà ni aka ń sáta bẹ́ẹ̀ pé ah, ọmọ àlùbáyé làwọn ẹ̀jẹ̀ káwọn àdájọ́ wálẹ̀ ọmọ àlùbáyé làwọn ẹ̀jẹ̀ káwọn àdájọ́ wọn sí i. àwọn ọ̀kan tí wọ́n ń wò pé àwọn in jẹ níbì kan ò tó sòrí náà táwọn bá lo wípọ̀n pé ọmọ ìlú mi lẹ́yìn àbáàtì lèmi ẹ jẹ́ náà lọ da tiwálẹ̀ àwọn èèyàn ó ṣe kìnnì jọ ń pín jẹ yóò di pé òun nìkan máa ṣe mi torí jẹ yìí náà wá kí á tá a bá dún wájú ọlọ́run kí lálàyé dá sí fọlọ́ torí pé ande muhammad sallam ni laisa minna man da'a bi da'wa aljahiliya kò sí nínú ìjọ ìmí ande muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹni tí ó bá pèpè pẹ̀lú ìpèpè àsìkò jahiliya nínú ẹgbà wọ́n rẹ̀ ànábì sọ̀tàn ni da'uha fa innaha muntina ó ní ẹgbẹ́ e kalẹ̀ torí pé dájúdájú muntina nǹkan kan ni tí ó ti bàjẹ́ tó òórùn rẹ̀ ò sì dáa òun náà ni ẹ̀yàmẹ̀yà ọmọ ìlú wo ni wọ́ ibo ni wọ́ ti wá ilé ìfàṣẹ ti gbé Bilal wíwá rẹ̀ láti Habasha tó jẹ́ èèyàn dúdú láàrin àwọn Lárúbáwá kò dí lọ́wọ́ kó àtẹ́ni tí Ọlọ́run bá fún nínú àwọn sábẹ́ òjíṣẹ́ lá anabi sallallahu alayhi wa sallam bilali èèyàn eh, dúdú ni láti habasha ló ti wá ìyẹn ò di lọ́wọ́ kó jẹ́ sí pé nínú àlìjẹ́nà anabi sallam ní bilali kí làwọn jẹ́ tó ń ṣe gan náà nínú àlìjẹ́nà tí mò ń rìn nínú àlìjẹ́nà mò ń gbọ́ ìró ẹsẹ̀ rẹ̀ nínú àlìjẹ́nà bilali ń rìn ilé ayé ṣùgbọ́n wọ́n ń gbọ́ ìró ìrìn rẹ̀ nínú owó nínú àlìjẹ́nà èèyàn dúdú ni jíjẹ́ lárúbáwá abu àti abu kò túmọ̀ sí pé wọn ò ní gbé nínú orin ajá nígbà ọ̀gbìn dàlùkìyàmà lárúbáwá sí ni kì í ṣe ẹ̀yà rẹ ìlú wo ló ti jáde kì í ṣe lọ́lọ́run fẹ́ lù bal inna akramakum inda Allahi asqakum ọlọ́run bá ti sọ hikima tó wà nínú tó bá tó wọn fi dá wa ní ẹ̀yà ọ̀yọ̀ ẹ̀yà ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ èdè èdè ọ̀tọ̀ọ̀tọ̀ fún wa òun náà ni lè ta'arafu nítorí kẹ́ẹ̀lì kékeré kẹ́ẹ̀lì mara yín kì ṣe nítorí ìkàkà láǹfààní mi mà ṣùgbọ́n ó ti wá di nǹkan tá à ń mọ ẹ̀sìn lórí lónìí ìwo ló ti wá ọ̀kan nínú àwọn àbá wa wọ́n ní arákùnrin kan ó bá a débi pé ó pe àwọn tí kọ̀rọ̀ ó gbé àwọn ìjókòó pé dákùn tó rọ lọ́n sọ́tòtọ́ sí yorùbá ni ó ń tòótọ́ ni torí pé òun bóun ni yorùbá ó ti dáa tó báyìí ìtumọ̀ rẹ̀ ti tu gbé tí ìyẹn gbọ́dọ̀ da tó báyìí kó tó wá jẹ yorùbá tí torí ọlọ́run sí yorùbá ni ó ń tòótọ́ yorùbá ni ní ìjọba ma àwọn ọ̀kẹ́ tó wá bá dé wípé àwọn ẹ̀yà tọ́lọ́run dá wọn mọ̀ tẹ́ wọn lọ́rùn. torí náà kò ní fẹ́ kí kò ní fẹ́ kó mọ̀ pé yorùbá lò wọ́n àwọn ará bíi sì ní sẹ́mọ̀ pé wọ́n ní ṣe wọ́n ní sáláì mọ́ ju ibi tẹ̀ ti wá fún yín wọ́n ní wọ́n sì wọ́n ní tó bá ti kò tán tó bá ti pè ní bòdá àti ibi tó eré yóò sí lára wa o aburọ aburọ fi ẹ̀yà tiẹ̀ pamọ́ sọ̀rọ̀ ò sí mistake ni subhanallah ìtumọ̀ tí yẹn kó sínú lágbára o ó lágbára kì ṣe dandan kéèyàn yanu pé ẹ̀ràn yẹn láìkí bí mo ṣe jẹ́ yorùbá kì í ṣe dandan onígbà tí yẹn bá sọ action yẹn lè túmọ̀ síbẹ̀ ó sì lágbára torí pé decision ọlọ́run ni kò wá mọ̀ràn ẹnì kankan kó tó dá mọ́ ẹ̀yà tó dá mọ́. ṣùgbọ́n ibi tí àlàáfíà wa wà òun náà ni kí a sọ̀spẹ́ndì gbogbo àwọn nǹkan wọ̀nyẹn fún ẹ̀kọ́ ẹ̀sìn fún ẹ̀kọ́ ẹ̀sìn inú bàtí yẹ pé bí ẹ bá débi tí àgbọ́yé wà tí ìjẹ́ ìtumọ̀ ìjẹ́ ọmọ àyá dáadáa táwọn èèyàn gbọ́ yé ẹ ò rí bí Islam ṣe máa ń dùn nínú irú àwùjọ bẹ́ẹ̀ kò sí pé èdè wo ni ọ eh, eh, ìlú wo ló ti wá rárá mùsùlùmí ni Islam rẹ̀ sì dáa ká nífẹ̀ẹ́ ara wa. ká dẹ̀ jìnnà sí hasad torí pé hasad a máa ṣokùnfà ọ̀pọ̀lọpọ̀ aburú nínú ẹ̀ òun náà ní kí n má gba òdodo gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ táwọn yahood àní gbòdodo lọ́wọ́ rẹ̀ torí pé kì í ṣe àáfà ẹgbẹ́ wa ni àní gbòdodo lọ́wọ́ rẹ̀ torí pé kì í ṣe èdè ni kì í ṣe ọmọ ìlú wa ni gbogbo orú àwọn nǹkan wọ̀nyí àrùn ni wọ́n tí ó yẹ kí a ṣe kíni tí ó yẹ kí a gbéjù sílẹ̀ ó rẹ̀ ń bẹ́ inú àwọn nǹkan tí hadith yìí tó ń ṣe tó ń kọ́ wa dáadáa bí ẹ bá ṣe nífẹ̀ẹ́ ara wa dáadáa fọmọ àyà wa. àwọn ní nígbà tá à ń sọ̀rọ̀ pé ohun tó bá ti nífẹ̀ẹ́ fórí ara rẹ̀ ìyẹn náà kó ìtumọ̀ kíkórìíra fọmọ èèyàn agbóògbò aburú pátá tí èèyàn bá ń kórìíra fún fúri ara èèyàn ibẹ̀ nù àwọn ìtumọ̀ tí hadith yẹn kó sínú torí pé èèyàn ní nífẹ̀ẹ́ dáadáa fún yàn kó sì máa gbèrò aburú fún un. nínú ẹgbàá wọ́ọ̀rọ̀ mi ò sí ńlá Muhammad. صلى الله عليه وسلم وني من احب ان يزحزح عن النار ويدخل ويدخل الجنه بوغوني كان تو ني فسي كي اغبي كي اغبي جنا سينا الجنه فل تأتيه منيته وهو يؤمن بالله واليوم الآخر kíni tó ń jẹ́ kó gbìyànjú láti di pé lásìkò tí kú bá dé bóun òun ní ìmánì sí ọlọ́run ó gbọ́ ọlọ́run ọba gbọ́ ó sì gba ọjọ́ kan yìí gbọ́ وليأت إلى الناس ما يحب أن يؤتى إليه kó kó àwọn nǹkan méjèèjì pọ̀ kó gbọ́ ọlọ́run gbọ́ kó gbọ́ ọjọ́ kan yìí gbọ́ bákan náà kó máa fún àwọn èèyàn kó sì máa ṣe fún àwọn èèyàn òdiwọ̀n tí yóò bá wù káwọn èèyàn ṣe kíni káwọn èèyàn ṣe fún ìyẹn ni pé òṣùwọ̀n táwọn fi máa gbé mu'amala wa sórí scale òun náà ni pé gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe sí agbọn ẹlòmíì kábìrà wa léèrè wípé ṣé yóò wù èmi náà kí wọ́n ṣe kíni kí wọ́n ṣe irú ẹ̀ fún mi ṣé yóò wù mí kí wọ́n ṣe irú ẹ̀ fún mi anabi sọ́nà mi gbogbo ẹni tó bá fẹ́ kó gbé òun jìnà síná kó sì mú àlìjánà tí ó jẹ́ ó dájú pé lásìkò tí òun kú wọ́n wà pẹ̀lú òun ìgbà ọlọ́run ọba gbọ́ ìgbà ọjọ́ kan ìgbọ́ àti wípé gbogbo ohun tí ó bá ṣe fún àwọn èèyàn kó jẹ́ ó jẹ́ sí pé ìtòhun náà ó lè gbà kẹ́lómi ṣe fún wọn. eléyìí ni àlàyé nípa hadithi ẹlẹ́kẹ̀ẹ́kàlá hadithi ẹlẹ́kẹ̀ẹ́rìnlá òun ni alhadithu rọ́ọ̀bì àṣàrò. عن أبي مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ترى أبو مسعود كي الله باكي يونسي أني وجيسي الله باكي عليكم كي أتي جي الله باكي وما با أصويك لا يحل دم امرئ مسلم إلا بإحدى ثلاث ẹ̀jẹ̀ مسلمي kò àyàfi pẹ̀lú ọ̀kan nínú mẹ́ta ìyẹn ni pé haramu ni kí a ta ẹ̀jẹ̀ mùsùlùmí sílẹ̀ haramu ni kí a ta ẹ̀jẹ̀ mùsùlùmí sílẹ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ sí pé haramu ni títa ẹ̀jẹ̀ ẹni tí kìí ṣe mùsùlùmí sílẹ̀ láì sí òdodo. Si ẹni tí kìí ṣe mùsùlùmí náà haramu ni títẹ̀ jẹ díẹ̀ náà sílẹ̀ láì sí òdodo. torí pé gbogbo ọ̀nà tí ṣẹ̀ríà gbà láti fi fi ọmọ èèyàn ṣe sábà bí gbígba ẹ̀mí ọmọ èèyàn míì gbogbo ẹ̀ ló ní ìdájọ́ ló dẹ̀ ní ètò nínú ẹ̀sìn. torí náà mùsùlùmí haramu ni kádẹ́jẹ rẹ̀ sílẹ̀ àyàfi pẹ̀lú ọ̀kan nínú àwọn mẹ́ta fẹ́yì ó yẹ ká mọ̀ lábẹ́ ilé wípé lọ́dọ̀ àwọn ṣíà ẹ̀jẹ̀ mùsùlùmí halal ni ìyẹn ni pé wọ́n ní ẹ̀tọ́ láti ta ẹ̀jẹ̀ mùsùlùmí sílẹ̀ ìyẹn ni pé wọ́n lẹ́tọ̀ọ́ láti pa mùsùlùmí. mùsùlùmí tí kì í bá ti ṣe ara wọn lọ́dọ̀ wọn kèfèrí ni mùsùlùmí tí kì í bá ti ṣe ara wọn lọ́dọ̀ wọn kèfèrí ni. nínú àwọn kan tí mo wòye sí nílùú yìí òun náà ni pé àwọn ṣíà wọ́n rí ìdíjókòó. ìlú yìí ń bẹ nínú àwọn ìlú tó jẹ́ sí pé àwọn ṣíà wọ́n gbé ẹ̀sìn wọn léjú wọ́n sì kì í fi identity wọn pamọ́. ẹ̀sìn kan tí ó sì burú gbà tó sì yẹ ká sọ́ra fún torí pé nígbà tọ́lọ́run ní òun yọ́nú sáwọn èèyàn kan kẹ́yìn sì ní àwọn tọ́lọ́run lóun yọ́nú sí yìí ọlọ́run ọlọ́run ṣe mistake ni àwọn yẹn nínú ìrun tiwa a lè kírun ká má ṣẹ̀bi lé wọn ọlọ́run sì lóun yọ́nú sí wọn ẹ wá lẹ́kìn islam lélẹ́ yẹn. eléyìí díẹ̀ nínú àwọn aburú tí ń bẹ nínú ẹ̀sìn ṣíàn ṣùgbọ́n ẹni tí ò bá mà yóò ní ah, mùsùlùmí làwọn náà ah, eh, ẹ jẹ́ ká jọ ṣe pọ̀ pẹ̀lú wọn lẹ́ àkéyìdà wọn àkéyìdà tó burú gbà ní. torí náà táàyè bá gbà wọn tí wọ́n bá rí ìdíjókòó tán gbogbo ẹni tí kìí ṣe sí àpáta kẹfìrí ni títẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ halali torí náà ẹ̀jẹ̀ wa dúkìá wa àwọn àyàwó wa àwọn ọmọ wa lóbìnrin halali ni fún wọn òye ni pé wọ́n lè pa àwọn mùsùlùmí kí wọ́n sì kó dúkìá wọn àtàwọn àyàwó wọn kó kó wọn lẹ́rú. gbogbo ṣíà tó bá ní irọ́ líle ń ẹni tí ò fẹ́ kẹ́ ẹ máa ní. ṣùgbọ́n ètò tẹ́sí islam gbé kalẹ̀ ní pé mùsùlùmí haramu ni kí a ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ àyàfi nínú àwọn ìṣesí mẹ́ta alakoko asayibu zani asayib azani sayib òun náà ni ẹni tí ó ti ní ìyàwó rí àbẹ́ni tí ó ti ní ọkọ rí ìyàwó yẹn sì lè wà lọ́dọ̀ ẹ̀ àbó sì lè wà lábẹ́ ọkọ àbí ìyàwó lè má sí lọ́dọ̀ ẹ̀ má àbó lè má sí lábẹ́ ọkọ má ṣùgbọ́n ó ti wọ́n ti so igi fún rí binikahin sahih ó ti lọ́kọ rí tàbí ó ti níyàwó rí kò sí yàtọ̀ láàrin kọjá sí pé ìyàwó yẹn ń bẹ lọ́dọ̀ ẹ̀ lásìkò tó ṣe zìnà kò sí yàtọ̀ láàrin kọjá sí pé só wà nílé ọkọ lásìkò tó ṣe zìnà àbí kò sí nílé ọkọ má almuhim só ti lọ́kọ rí. ẹni tó bá ti ní ọkọ rí tàbí ó ti níyàwó rí tó tún wá ṣe zìnà ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn Islam òun náà ni kí a ṣe kí ni ká lẹ̀ ló kò pa òun ni wọ́n pè ní arrajum eré ń bẹ́nu àwọn eh, ìdájọ́ ẹ̀sìn Islam tó ṣe sí pé eh, ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n pera wọn ní mùsùlùmí lónìí tí wọn kì í lè gbé orí sókè sọ bọ́ọ̀lù ọ̀pọ̀lọpọ̀ wọn ń da sọ́ọ̀bù ọ̀pọ̀lọpọ̀ wọn gán sọ pé eléyìí kìí ṣe ìdájọ́ ẹ̀sìn Islam nítorí kí wọ́n lè yọ àwọn ọ̀tá islam nínú eléyìí lòfin ẹ̀sìn islam ali muhammad sallallahu alayhi wa sallam wọ́n ti ṣe ohun tí a ń pè ní rọ́sùn yìí lásìkò ìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam. àlàyé pọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀fẹ́ nípa àwọn ẹ̀kọ́ tó kiri ká ṣíṣe rọ́júmọ̀ yẹn torí pé àwọn májẹ̀mú wọn gbọ́dọ̀ pé gbogbo àwọn ìgbésẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà tó yẹ ká gbé wọ́n gbọ́dọ̀ ti pé kí a tó ṣe rọ́júmọ̀ yẹn. bákan náà wọ́n ní a ò ní lo àwọn òkúta èyí tí ó kéré gidi gan nítorí pé ẹni náà ó pẹ́ tí ò tí ò tí ì kú tí a bá ń lo àwọn òkúta wẹ́wẹ́wẹ́ láti fi lẹ́ lóko yóò pẹ́ gidi gan yóò ṣe wàhálà gidi gan kó tó ṣe kíni kó tó kú bákan náà ni kéde gbà pé ẹjẹ wa ẹbá mi ẹjẹ káwa bí mẹ́ta bí apàtà ńlá kan ká kúkú fọ́ orí rẹ̀ lẹ́ẹ̀kan náà là àní lo òkúta tó àwọn nǹkan tó tóbi jù láti fi lẹ́ bí ẹ bá ọ̀sẹ̀ ní lo àwọn nǹkan tó ṣe kíni. àwọn nǹkan tó wẹ́ láti fi jù ní oko almuhim rajum ìdájọ́ ẹ̀sìn ni tí ń bẹ yóò sì máa bẹ dọ́jọ́ gbẹ̀dà kíyámà ìdájọ́ ẹni tá jù ní oko pé ó ṣe zina yìí àwọn ẹ̀rí gbọ́dọ̀ pé lórí rẹ̀ láti ìgbà ti sọ ìdájọ́ zina kalẹ̀ di àsìkò tá à ń sọ̀rọ̀ yìí a ò tí ì rí ẹnì kankan ẹ̀rí mẹ́rin pé lórí rẹ̀ lórí bó ṣe jìnnà torí pé ọlọ́run ọba nínú hikma rẹ̀ ó fi òfin àti ètò tó ní agbára nítorí káwọn èèyàn ká má lọ jókòó kọ́ wọn pé ẹni yìí àwọn ò fẹ́ rójú rẹ̀ má sẹ́yìnsì ẹ̀rí wọn ni wọ́n mú wa àwọn mẹ́rin ni pé àwọn ẹni nítorí kí ìjọba mùsùlùmí kò lè lẹ́ lóko pa. àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n gbọ́dọ̀ rí ẹni tí ń ṣe jìnnà yẹn lásìkò tí ń ṣe jìnnà náà lọ́wọ́ ni kéèsì pé hàn ah, nígbà tí mi débẹ̀ ah, wọ́n ti dìde mo bá àwọn èèyàn tí wọ́n péjọ lórí wọn ni o ti wá jẹ́rìí àníjú ó lọ àná ní ẹgbàá eighty èmi kàn rí wọn tí wọ́n ń sùn lójú kan náà ni wọ́n wá jẹ́rìí ètò kàrí ni pé wọ́n sùn lójú kan náà ló wá wá jẹ́rìí àníjó lọ àná ní ẹgba eighty ó gbọ́dọ̀ rí i pé wọ́n ń ṣe ìdìnnà àwọn tó ti di ọlọ́wọ́ bá jù lóko lásìkò rẹ̀ àwọn tí wọ́n múra wọn wá rẹ̀ gẹ́gẹ́ bí al èyí ó gbé oyún wa obìnrin tó ti lọ́kọ rí jòlè ti lábẹ́ ọkọ ma tó bá lóyún ibo lóyún náà ti wá ajẹ́sí o ṣe zina nù ọ̀nà oyún ọ̀nà zina ni oyún yẹn oyún yẹn gbà wá ni òun ló múra rẹ̀ wá bójú ṣe ọlọ́run ojúṣe ọlọ́run ní sọ̀tẹ́lẹ̀ mọ́ ní kó lọ bímọ náà àwọn olùmọ́ni pẹ̀lú ìrètí pé tá a bá ní kó lọ bímọ yẹn lásìkò tí yóò fi nọ́jọ́ oyún yẹn títí tí yóò fi wá bí ó lè lọ ronú pìwàdà kó túbà lọ sọ́dọ̀ ọlọ́run kó má padà wá kò jíṣẹ́ ọlọ́run ma kó mọ́ padà jọ adájọ́ ma ṣùgbọ́n obìnrin yẹn ó lọ bímọ náà ó gbé wa ó lọ jíṣẹ́ ọlọ́run mo ti bímọ náà tọ́sír ni mo fẹ́ kí o fọ̀ mí pẹ̀lú òkú bá ọlọ́run látàyè ọlọ́run ni kí ó lọ tọ́ ọmọ náà títí tọ́ ọmọ náà ó fi lè dájọ́ ó tún padà wá wọn ló gbé ọmọ náà wá nínú kan pẹ̀lú bíi búrẹ́dì lọ́wọ́ rẹ̀ wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé ifi ń yí òjíṣẹ́ ọlọ́run pé ọmọ yìí tí tí n bá kú ní ìsìn gan ó ti lè ṣe kí ni ó ti lè dájọ́ arábìnrin náà ilé òjíṣẹ́ ọlọ́run bá sọ pé ó túbá ní túbá tó jẹ́ sí pé tí wọ́n bá pín fún gbogbo ará Màdínà kò bá tó wọn títúbá tó bẹ̀rẹ̀ yẹn nìkan túbá tí wọ́n bá pín fún gbogbo ará Màdínà kò bá ṣe kí ni kò bá tó wọn lẹ́kẹ̀ẹ́ fàtìwọ̀n. tọ̀yẹ̀ lílẹ́yìn ló kò pa ìdájọ́ ṣẹ̀ríà ni àyípadà ọba kó ti ṣe ọlọ́run ó tó sípò padà kó tó kó lé ayé àyípadà òsì ní ibà tálíkì àmì èdè eléyìí ni ìṣesí àkọ́kọ́ nínú àwọn ìṣesí tí a ti lè pa mùsùlùmí ìṣesí ẹlẹ́ẹ̀kejì an bin-nafs ẹni tó pààyàn kápá walakum fil qisasi hayatun ya ulil albab ọlọ́wọ́ bá ní nínú qisas nínú pé kẹ́ni kan pààyàn kápọ̀ wọn náà di ìsẹ̀mí bẹ́ńbẹ̀ fún yín ẹ̀yin onílàákàyè nítorí pé téèyàn bá mọ̀ pé tóun bá pààyàn lónìí wọn ò ní pa àwọn di ìdí ò máa ṣẹlẹ̀ láwùjọ yóò lágbára ẹni téèyàn bá ti fẹ́ rí ládùúgbò èèyàn kan lọ́ọ́ pààyàn tí ẹnìkan tó wọn náà múlé jiyàn tó wọn náà rí pé lágbájá ti bóun ló pa bàbá lágbájá òun ìṣe nǹkan fún bàbá lágbájá kan náà ń bẹ tó wọn náà fẹ́ rí ládùúgbò òun náà lọ pa so kò ní sí sẹ̀mí fún wa kò ní sí garanti lórí ìsẹ̀mí àwọn ọmọ èèyàn torí pé ọmọ èèyàn mọ àsìkò tí ikú lè ṣe kíni tó ẹni bọ́ọ̀dì kàn lè pa ẹni tó bá wù láwùjọ ṣùgbọ́n kí èèyàn bá mọ̀ pé tí mo bá pààyàn wọ́n ṣe kíni wọ́n pa mí di nǹkan kan ṣẹlẹ̀ ní nǹkan bí oṣù bíi mélòó kan sẹ́yìn ní United Kingdom um, uh, ọmọ ọba uh, Saudi ó rò pé ọmọ ọba ni ní ẹ̀jẹ̀ ọba ni so nínú àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ ó UK nínú àwọn ọmọ ọ̀dọ́ pé àwọn tí wọ́n ń yọ ó nígbà tí wọ́n sì délé wọ́n sì mú òun náà wọ́n ti dẹ́kẹ̀rẹ̀ ìjọba sì mú òun náà ìjọba ti pa. torí pé o ti wá jẹ́ ẹ̀jẹ̀ ọba ó túmọ̀ sí pé tó o bá ti rìn nílùú ẹni tí ó bá overtake rẹ pé eléyìí ò mọ̀ pé iṣẹ́ rí pẹ̀lú mi ni ó bá yọ pistol tí wọn ò bá pa yóò pa ẹlòmíràn náà tí o bá pa ẹnu mi ìrọ̀lá kan yóò tún máa fi yóò máa fi sọ fáwọn tó kù sọ̀rọ̀ bí mo ti pa alágbádá ẹnu yóò náà bá máa pọ̀ sí ìdí ìrìnàjò yóò tẹ̀lẹ̀. <laughs> so anafsu binna. bó lè jẹ́ sí pé lásìkò tá a wà yí àwọn òpònú kan wọ́n ń pèsè wípé gbogbo ìlú tí wọ́n bá ti ń wọ́n bá ti ń lo òfin pé ìyẹn pa ìyẹn ká pa wípé kí wọ́n ṣe kí ni. kó abọ́líṣì àwọn òfin wọ̀nyẹn torí pé bàbá arú ẹni bẹ́ẹ̀ àbọ̀mọ arú ẹni bẹ́ẹ̀ kò tí bọ́ sọ́wọ́ púpẹ́ nìkan fún bari ìjọ tí wọ́n bá pa fámìlì rẹ̀ kan alásùnmọ́ rẹ̀ kan ìjọ náà ni ó resign kúrò nínú àwọn organizations tí wọ́n ń pe pe kí wọ́n pa ẹni tó bá pa tiwọn ni wípé bá bá òun ẹ ti lùzì èèyàn méjì ìròrí tiwọn nù ṣùgbọ́n òṣùwọ̀n ṣẹ̀ríà ni wípé téèyàn bá pààyàn téèyàn bá pa àwọn èèyàn tẹ́ lùzì wọn ò lóǹkà torí pé bóun fúnra rẹ̀ ò padà pẹ̀lú míì mọ́ àwọn èèyàn kan ó ṣe kí ni àwọn èèyàn kan ti tẹ́kì hìntì pé èmi náà mo mọ ohun tí màá ṣe fún irú tí lágbájá ṣe fún lágbájá rẹ̀ nínú ṣe fún àwọn èèyàn kan ó kẹ́kọ̀ọ́ pé èmi náà pa ní ìdíjí lágbájá náà ní gbóńsẹ̀mí rẹ̀ nìdí ẹni rẹ̀ wọ̀ pa. tẹ́ ẹ̀ bá pẹ́ni tó pààyàn àwọn tẹ́ ẹ̀ lùzì wọ́n pọ̀ wọ́n pọ̀ ju èèyàn méjì lọ. torí náà nínú irú ìṣesí yẹn mùsùlùmí tó bá pààyàn á ṣe kẹ́ni á pa á pa jù bó ṣe é pé àwọn tàfàṣìlì kan bẹ lábẹ́ yẹn yẹn pé àwọn ìfọ́síwẹ́wẹ́ àlàyé kan bẹ lábẹ́ yẹn lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa ṣé tí bàbá bá pọ̀ ọmọ sáà pa bàbá tí bàbá bàbá bá pọ̀ ọmọ sáà pa bàbá bàbá yẹn tí ìyá bá pọ̀ ọmọ sáà pa yá àwọn apákan ni wọ́n sọ wípé bàbá yẹn ló ṣokùnfà kọ́mọ yẹn wáyé a gbọ́dọ̀ fọ́ ọmọ sí okùnfà kí bàbá náà kú sheikh islam ibn rahimi rahimahullahu ta'ala ó ní gbogbo àwọn tààlì láti yẹn pé wọn kò sí ẹ̀rí fún wa kì í ṣe ọmọ ló ṣokùnfà kí bàbá yẹn kú bí kò ṣe pé iṣẹ́ ọwọ́ bàbá yẹn ní ṣokùnfà kú rẹ̀ báyìí kì í ṣe ọmọ yẹn gan torí pé torí pé ìwọ ló bí yẹn kò túmọ̀ sí pé ìwọ ló lẹ̀mí rẹ̀ ọlọ́run ọba ló ní ẹ̀mí sẹ́yìnsì ala kulli hal alimuhim ẹni tí qaida amma òun náà ní wípé ẹni tó bá pààyàn á sì kéde á pọ̀ òun náà. ẹlẹ́ẹ̀kẹta wattariku li dinihi al-mufariqu lil jama'a eré iná gẹ́gẹ́ bí alákọ̀ọ́kọ́ ìbẹ́nu àwọn ààyè táwọn mùsùlùmí ti wà apologetic ìgbẹ́ni tó bá fi ìsìlámù sílẹ̀ apá wọn ni wọ́n ń pè ní rídà kí ẹ máa ṣe islam kó sòsò kó lóun ò ṣe má òfin ẹ̀sìn islam ni wípé irú ẹni bẹ́ẹ̀ á ṣe kìnnì á pa àlàyé àwọn olùmọ̀pọ̀ lábẹ́rẹ́ alimọ̀fárí kò lè jama lè jama àyẹn àwọn olùmọ̀ni àlékún àlàyé ni lórí àtàríkó lèdí nìyí yẹn ni pé ó yapa pẹ̀lú jama ó fẹ̀sìn rẹ̀ sílẹ̀ ó lóun ò ṣẹ̀ṣẹ̀ islam ma ẹ̀sìn Islamu ó yàtọ̀ sí òfin tó wà lábẹ́ ẹ̀sìn ìsìláàmù ó yàtọ̀ sí òfin tó ń gọ́fàn wa nínú ìlú tá a wà tí ẹ pé kì í ṣe pé èèyàn lè change ẹ̀sìn lásán gan lábẹ́ constitution wa kódà gan ó lè create ẹ̀sìn tiẹ̀ sẹ́yìnsìn ó lè create ẹ̀sìn tí kò ní láti ṣe pẹ̀lú ẹ̀sìn kan ẹ̀sìn tí ò tá a yóò dálẹ̀ lónìí kódà gan tó bá wù gan ó tún lè lọ fi limited sí ní CAC òfin gbà láyè rẹ ṣùgbọ́n nínú Islam tó bá jẹ́ sí pé a bá ní dawla Islam níbi tí sẹ̀ríà ìsìn Islam ti ń ṣiṣẹ́ ẹni tí bá ń ṣe Islam kò ní àǹfààní àti sọ pé òun ò ṣe má eléyìí ò túmọ̀ sí wípé a jẹ̀yẹ̀ nípa ti Islam. ìbẹ̀rẹ̀ wíwọ islam èèyàn ní liberty kó wọlé àbí kó má ṣe kẹ́ni àbí kó má wọlé torí pé la ikraha fìdí ṣùgbọ́n tí èèyàn bá ti fi lè wọlé kò lẹ́tọ̀ọ́ àti ṣe kẹ́ni nínú bàjẹ́ sí pé ó yẹ kí èèyàn ní kànáà kí wíwọ islam èèyàn kíkìmọ̀ ti ń bẹ́ nù ká má jẹ́ èèyàn nípa nù kó jẹ́ sí pé ó wà convince ló fà tó fi ṣe tó fi wẹ̀ sí àjẹ́ nípa ẹ̀sìn islam kì í ṣe ẹ̀sìn eré téèyàn ó ṣe ní yóò ṣe mùsùlùmí láàárọ̀ tó bá di ìrọ̀lẹ́ yóò ṣe nǹkan mi àbí yóò ṣe islam lọ́jọ́ jimá yóò sì ṣe christianity lọ́jọ́ sunday nítorí náà ẹni tí ó bá ṣe rí dá òfin ẹ̀sìn islam ni pé irú ẹni bẹ́ẹ̀ á pa. àwọn olùmọ̀ọ́ ṣe àlàyé lábẹ́ eléyìí pé wọ́n ń pe kíní kan ní istitaba àwọn apákan náà olùmọ́ni a ó fún ní àǹfààní ọjọ́ mẹ́ta kò fi túba a sọ wípé tọ ìdájọ́ nítòsí yìí òun lélẹ̀ a yan àwọn èèyàn ọlọ́run bíi mélòó kan tí níbi tá a bá fi pamọ́ sí de ọjọ́ tí a pa kó máa ṣe wáàzì fún tí ó bá túbá tó ronú pìwàdà tó padà sínú islam á ṣe kìnnì á ò fi sílẹ̀ ṣùgbọ́n tó bá ṣe ìṣúra lórí pé òun ò ṣe islam mọ́ náà ni ìdájọ́ rẹ̀ tòun náà ni pé a ó ṣe kìnnì a ó pa ilé yìí ni ìdájọ́ ìṣe islam nítorí pé òfin ìgbàlódé kan takò kò túmọ̀ sí bí káwa mùsùlùmí káwa náà wàá máa sọ pé ah, lóòótọ́ náà nǹkan táwọn èèyàn máa ń sọ yẹn pé téèyàn bá fi Islam lẹ̀ wọ́n pa ni kò rí bẹ́ẹ̀ níbo bó ṣe rí nìyẹn. àlè torí káwọn èèyàn kan lè yọnu ká máa lọ òfin ọlọ́run ọba ká máa lọ lọ́rùn eléyìí ni àlàyé nípa hadithi yìí lábẹ́ àwọn olùmọ́ni ihtiramu dima'il àpọ́nlé tó wà fún ẹ̀jẹ̀ mùsùlùmí ọlọ́run ọba ọba àlejò ọlá ni wa man yaqtul mu'minan muta'ammidan fajaza'uhu jahannam gbogbo ẹnikẹ́ni tó bá pa mùsùlùmí pẹ̀lú ọkọ̀ òṣèlú lónìí ẹni pa àwọn mùsùlùmí ń para wọn mùsùlùmí lélẹ̀ mùsùlùmí ni tọ̀hún wọ́n sì para wọn nítorí òṣèlú gbogbo ẹnikẹ́ni tó bá pa mùsùlùmí muta'ammidan ó máa máa pa ọ̀rọ̀ wọn ni fajaza'uhu jahannam ẹ̀san arú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ní khalidan fiha yóò máa wà ń bẹ̀ lọ gbére wa ghadiba Allahu alayhi ọlọ́run ọba tún bínú sírú ẹni bẹ́ẹ̀ wa la'anahu ọlọ́run ọba tún sẹ́bìlẹ̀ wa adda lahu adhaban azima ọlọ́run ọba sì pé ó palẹ̀ ṣe fúnrú ẹni bẹ́ẹ̀ ìyà tí ó ṣe kí ni ìyà tó tóbi. eléyìí ni àlàyé ṣókí nípa hadithi ẹlẹ́ẹ̀kẹrìnlá wallahu ta'ala a'lam nítorí àsìkò a ó dúró báyìí tí ọlọ́run bá sọ àjò ìjókòó tí ọ̀sẹ̀ tí ó ń bọ̀ ó dàbí pé a ó fi ìjókòó tí àbí a tí lọ́sẹ̀ tí ó ń bọ̀ lọ tí lọ́sẹ̀ tó ń bọ̀ di ọ̀sẹ̀ tí ó wà níwájú ta'ala